bọ̀bọ́n tó risky mummy of Lagos tiwa mummy of Lagos tiwantiwa mummy of Lagos wa tó gba ski any other mummy of Lagos is a counterfeit máa fún wọn ní pressure Bobby risky following the online saga tó ń lọ láàrin Bob àti VDM over like five days àṣàrè kí ṣe mummy of Lagos kọ́ fún wa ní update ààrẹ ní post on the other hand adẹ̀rí vdm tó ń post back to back tó ń tiẹ̀ tún sọ wípé ẹ investigation yẹn gbọ́dọ̀ take place o àwọn efcc àwọn house of rep àwọn yẹn gbọ́dọ̀ invite bọ́ọ̀bù wọ́n gbọ́dọ̀ question ẹ̀ wọ́n gbọ́dọ̀ question accounting aṣáàrin vdm tó ń ṣáà tó ń ṣáà ṣe video upon video so ó láwárí àwọn fans ẹ̀ tó wá rí àti pé ah wait o ẹ dúró náà o láti ọjọ́ márùn-ún sí tó ti lọ sí house of rep dé ní mummy of lagos ó sick àmàrí kó má jáde àmàrí kó má ṣe update níbo ló wà ìgbà kan àwo aṣá in fact i was like ah àmàrí kó má post látọjọ́ yìí a ṣẹ̀ṣẹ̀ wá rí sí tó ẹ̀ṣẹ̀ wá post ní bob mummy of lagos ó wá ní silence is my new answer to disrespect. I no longer react. I no longer argue. I, I no longer drive into drama. I simply remove my presence. Oni ní nísìbáyìí pé silent ìdákẹ́jẹ́ Oni answer fún every disrespect tó ń lọ ní online. èyí tóun máa fi máa máa pariwo silent ló máa fi ṣe kíni ó ló máa fi ṣe wọ́n léṣe lábárí tó post bó ṣe wá post yẹn la tó wá rí tó wá post ege ló bá post Ẹniọlá Àjàó ló bá ní bóun ṣe wà nípò òun celebrate Ẹniọlá Àjàó I will always celebrate my friend at Ẹniọlá Àjàó thank you so much for your love and support not all friends are bad actually I am very emotional right now when I love you trust me I love you deep I love you Ẹniọlá Àjàó <laughs> àmọ́ gbèsàgà tó ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ Ẹniọlá Àjàó ń gọ́sẹ̀ ló lìdí láti pé pé à ó lọ náwó bí patí ẹ̀ tó fi lead sígbà yẹn tó fi sentence ẹ̀ sí ẹ̀wọ̀n oṣù mẹ́fà látàrí bí ṣe movie premiere tó lọ tá a dẹ̀ rí bọ́dẹ̀ ṣe gbé àwọ́ọ̀dì tó yẹ kó gbé fún obìnrin tó ṣe gbé fọ́kùnrin like some months back aribo ṣe fa gbàásgbò so ọ̀rọ̀ ẹni ọlájàwó yẹn náà ló fa ìgbàásgbò sí ẹ̀ a dẹ̀ rí ngbà tó dé láti prison gbà yẹn aribi ẹni ọlájàwó ṣe lọ welcome ẹ̀ tó ní ẹni ọlájàwó fún ní six million naira so now following the online saga tó ń lọ. bá a ṣe rí bọ́ọ̀bù tó ṣe sọ̀rọ̀ sókè nìyẹn o ó ní bóun ṣe wà ní pé silent ló máa fi ìdákẹ́jẹ́ ọ̀hún ó ló máa fi ṣe kí ni ó ló máa fi fún wọn ní pressure o so àwa ni tó wá celebrate Eniola Jao ó ní bestie ni Eniola Jao òun lọ́ọ̀vẹ̀ gidi gan ọ̀rẹ́ gidi ni ó dúró tì òun ó wà pẹ̀lú òun ó pèsè ló everything fún òun làwa rí tó appreciate Eniola Jao òun fún un ní support in fact òun wà very emotional bó ń ṣe dúpẹ́ lọ́wọ́ Eniola ó náà lọ́ọ̀vẹ̀ Eniola o bá a ṣe rí bọ́ọ̀bù nìyẹn bó ṣe reply sí ongoing saga tó ń lọ nìyẹn pé orúkọ tá a bá máa sọ ọmọ ẹni inú ẹni ló máa gbé o silent ló máa fi react sí gbogbo saga tó ń lọ lọ́wọ́ o mọ́mí of Lagos wọ́n ti fún wọn ní